alhamdulillah wasalatu wasalamu ala rasulillah adọ́pẹ́ fọlọ́run ìkẹ́ ìgẹ́ ọlọ́run kọlọba nàbẹ̀wà muhammad sallallahu alayhi wa alihi wa sallam pẹ́ni fọlọ́run tó ṣe wá mùsùlùmí tó ṣe wá dàsìkò yìí gbogbo wa lájọjọ bẹ lọ́run wípé àwẹ̀ rọmọdọ́ọ̀n ọlọ́run kò jẹ́ ọba wa láyé ọba wa àti ń gbà lọ báyìí ọlọ́run ibi tá a bá dé yìí ọlọ́mọjọ takú síbẹ̀ fún wa o ọlọ́njẹ́ àwà náà tí ó rí gbẹ̀yìn ẹ̀ tí ó sì ní dùn ládàá ìkẹ́ ìgẹ́ ọlọ́nkọlọ́bà nẹ́bà Muhammad sallallahu Alaihi wa sallam tó mẹ́sìn àlùbáríkà yìí wá ẹ̀sìn oríire ẹ̀sìn mà eléyìí náà ni ètò yín ètò wa tí máa dé sí etí gbọ́ yín láti kàn ní ètò àlàyé nípa àgbọ́yé ẹ̀sìn Islam eléyìí tí ẹrúsìn ọlọ́run ọba kan láti ìlú ẹ̀dẹ́ tí wọ́n ń ṣe olúgbọ̀wọ́ rẹ̀ àbẹ́lọ́hùn ẹ̀rú sin ọlọ́run ọba tó ṣe onígbọ̀wọ́ rẹ̀ yìí ọlọ́run bá ṣe tiwọn náà ti ẹni wọ́n ń ṣe ọlọ́run bá ṣe tiwọn náà ọlọ́run abiyọ nínú àánú rẹ̀ èyí ọlọ́run bá falùbáríkà sí nǹkan tó fún wọn gbà wọn láàyè nínú ilé wọn ọlọ́run wọ́n sì wọn lẹ́lẹ́mìí kúkúrú lónìí pẹ̀lú ògo ọlọ́run ẹ̀rú sin mi ẹ̀kọ́ ẹ̀sìn Islam ó jẹ́ oyè wa yéké wípé bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá ń ṣiṣẹ́ tó lọ́wọ́ bọ́ bá gba iṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ó bùkátà sáwọn kankan ọ̀pọ̀lọpọ̀ wa là ń ṣiṣẹ́ tá a rò pa ń ṣe dáadáa ṣùgbọ́n tá a rí dáadáa gbà kí ló fà ọ̀pọ̀lọpọ̀ wa ló a máa ṣe dáadáa tá a máa ń tó yẹ ká mójútó kí ló fà á ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe àṣedànù tí ò ṣeé kó tí ò ṣeé kà síbẹ̀síbẹ̀ pàbó náà ni gbogbo ẹ̀ ń já sí. inú rọmọdọ́nù la wà yìí tí èèyàn bá gba àwẹ̀ látìgbà tí rọmọdọ́nù ti bẹ̀rẹ̀ tó gbà dópin wàláhì tí ó bá sí àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí níbẹ̀ ó kàn para rẹ̀ lásán ni o. anabi sallallahu alayhi wa sallam anabi ni rúbà sọ ìmìn mélòó mélòó aláwẹ̀ lẹ́yìn sàláhùn mi ń ṣe yá mi àwẹ̀ tó gbà kò ní ládà kankan tí wọ́n gbà ń bẹ̀ ju wípé ilẹ̀ lè ju àwọn ìlàtọ̀ṣì ọkàn fi ibi para rẹ̀ lásán ọkàn fò gbẹgbẹra rẹ̀ lásán ẹ dákun ẹ̀yin ẹrú sí ọlọ́run tá à ń jọjọ ń bẹ́ ń bí tá à ń jọjọ ń gbọ́ mi níbikíbi tá a bá ti ń gbọ́ mi nínú ẹ̀sìn Islam tá a bá ṣiṣẹ́ tá a sì fẹ́ jẹ́ àtẹ́wọ́gbà àwọn ọmọ jẹ̀mú kan bẹ́ẹ̀ fún wọn májẹ̀mú yìí gbogbo iṣẹ́ ló bá wí ọba àwẹ̀ wí ọba ìrun wí gbogbo iṣẹ́ pátá òun ló bá wí ọba àwẹ̀ wí ọba ìrun wí ọba zaka wí ọba ájì wí ọba sàárà ṣíṣe wí gbogbo iṣẹ́ tí èèyàn máa ń ṣe pátápátá kò sí eléyìí tí ọba wí a máa ń pè é ní ṣurutu qabulil a'mal àwọn májẹ̀mú tọ́lọ́ ń fi gbàṣẹ́ ẹ̀dá tó fi jọ jẹ́ pé ẹ̀dá ò ní ṣàṣedànù àwọn májẹ̀mọ́ yẹ ká mọ̀ ọ́n kó lè jẹ́ kí gbogbo pẹ́pẹ́ fúru wa síwájú ọlọ́run àní ṣe dànù lásán ọ̀pọ̀lọpọ̀ náà ń kírun tó ṣe wípé àbí ọ̀sàmọ̀ pé nínú alukur'an ọlọ́run ọba tó ń wọn àwọn akírun kan lépè àwọn akírun kan ó ní fawailul lil musallin ọlọ́run ní àwọn kan ń bẹ nínú àwọn tí wọ́n ń kírun ké gbé ọmọ bá wọn kí wáyé lọ́mọ bá wọn ó sì ṣàlàyé ẹ̀ ó ní alladhina hum an salatihim sahun àwọn tí wọ́n láwọn ń kírun tí wọ́n ti gbàgbéra sórí wọn wọ́n ń kírun lẹ́dẹ̀ èkó wọn wà ara ń bẹ lẹ́dẹ̀ ọkàn ń bẹ lẹ́kọ̀ọ́ alladhina hum yura'un àwọn tí wọ́n ń kírun nítorí kárí ni ẹ̀rí nítorí bá mú ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tó tún lè ní àwọn kan ń kírun kó tún máa wọ̀n wọ́n lé pé tó wá ní àná ìṣọ́lá léwálé ọ̀ṣọ́lá máa lè jẹ́ òye wáyé kí àwọn kan ń gbà àwẹ̀ wọn wọn ò ní ládà kankan lórí ẹ̀ ṣó yẹ kí wọ́n máa tó fi ṣiṣẹ́ tó fi ní ṣàṣedànù àbí òye kọ́ mọ́ ee yẹn la fi ní àwọn kankan nínú ẹ̀sìn Islam nínú ẹ̀kọ́ ẹ̀sìn nínú ṣẹ̀ríà nínú àgbọ́yé ẹ̀sìn nínú àdìsọ́kàn tó lálàáfíà tá ń pè ní ṣòro tó kọ̀ bólì àmàlì àwọn mọ́jẹ̀mú tọ́lọ̀ ń fi máa gbàṣẹ́ dá tẹ́pẹ́ tí yẹn bá ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọbọ̀ tẹ̀wọ́ gbà tó bá tún gbà tán ọlọ́run àbọ̀ wà á mú ẹ̀san tó yẹ kó bá yín tàn yóò bá láyé ẹ̀san tó yẹ kó bá yín tàn yóò tó bá láyé torí pé ọlọ́run àbọ̀ bá tọ́lá rẹ̀ kájú sọ́nà Al-Qur'ani yìí pé inna Allaha la yudi'u ajral muhsinin ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá ṣe dáadáa tí dáadáa wọn já tẹ̀wọ́ gbà lọ́dọ̀ ohun ohun ní ara wọn ohun àṣedànù ló pọ̀jù àṣegbọ́rẹ́ lọ. àṣegbọ́rẹ́ àṣejẹgbá ọlọ́pọ̀jù àṣegbọ́rẹ́ lọ ọlọ́mọṣetèmi àti yín bẹ́ẹ̀ ẹ dákun kí wàá làwọn ọmọ jẹ̀mú yìí tí èèyàn máa fi ṣiṣẹ́ tí fi máa jàtẹ̀wọ́ gbà ọ̀kan nínú májẹ̀mú yìí òun ni al-ikhlas al-ikhlas kí mo pè al-ikhlas táwọn olóyìnbó máa ń pè ní sincerity sincerity ìtumọ̀ eléyìí ó ní wípé kó jẹ́ wípé iṣẹ́ téèyàn ń ṣe èèyàn torí ẹnìkan ṣe bí ìbá ṣe torí ọlọ́run tó ṣe wípé ààrẹ tí ilá dá lọ́dọ̀ ẹnìkan kán lórí ẹ̀bí ìbá sọ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ẹ̀rí nínú Al-Qur'an Karim àyà pọ̀ tọ́lọ́run fi sọ̀rọ̀ wípé ànítẹ́ bá ń ṣiṣẹ́ ṣé ń tèmi nìkan ọlọ́ni wà máa ń mìíràn ìlà àlìyá àbúdó lọ́ha mukhlisina lahu ddin ọlọ́run ní àpá àwọn èèyàn láṣẹ nǹkan kan bí kò bá ṣe wí pé kí wọ́n máa jọ́sìn fọlọ́run ọba ọba tó láàrẹ́ ga mukhlisina lahu ddin kí wọ́n sì ṣàfọ̀mọ́ àjọsìn wọn fún ọlọ́run kọjá pé torí ọlọ́run nìkan ṣoṣo wọn ni wọ́n fi ṣe wọ́n à ṣe tí wọ́n ń ṣe nítorí kí wọ́n fẹ́ ká yọ ọmọ hélì àwọn wọ́n à ṣe nítorí tí wọ́n ń ṣe nítorí kí wọ́n ń wá ipò òṣèlú wọ́n á ṣe nítorí tí wọ́n ń ṣe nítorí kí wọ́n fẹ́ máwọn èèyàn sìn ọlọ́wọ́n bá ní wọ́n ń ṣe fún eh, ọlọ́wọ́n bá ròyìn àwọn èèyàn dáadáa tí wọ́n máa ń ṣe sàdákà tí wọ́n máa ń náwó sí tẹ̀nú Al-Qur'an ó ní tí wọ́n bá ṣe dáadáa fáwọn èèyàn tán tí wọ́n náwó fún wọn tán wọ́n tún ní innama nut'imukum liwajhillah oúnjẹ tá à ń fún yín à ń fún yín nítorí pé àwọn ojú ire ọlọ́wọ́n bá ní o la nuridu minkum jazaan wala shukura ààrẹ tí ìlàdá lọ́dọ̀ yín kódà kò ní ìdíkẹ́ dúpẹ́ fún wa ẹ má dúpẹ́ àmọ́pọ́ lọ́wọ́ bá ọba tó láàrẹ́ gan tá à ń ṣe é fún yóò dúpẹ́ torí pé iṣẹ́ ènìyàn làdúrà rẹ̀ iṣẹ́ ènìyàn làdúrà rẹ̀ májẹ̀mọ́ àkọ́kọ́ nù fẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ tí ọ̀fẹ́ ṣàṣedànù tó fẹ́ kọ́ lọ́wọ́ bá ọba tó láàrẹ́ gan kọ́ gba iṣẹ́ òun bó o ṣe ń gbààwẹ̀ yìí tó bá gbá àwẹ̀ sọnù àwẹ̀ yìí pé káyé ọmọ bá sọ wípé kí ló dé tádúró mi ọgbà àwẹ̀ tó ò torí ọlọ́run ọba gbà á ò ní ní ládà o ò ní ní ládà o ẹ̀ẹ́dẹ̀ rí pé ẹni tí bá ń gbarú àwẹ̀ bẹ́ẹ̀ àwọn náà wọ́n á gbà àwẹ̀ já ń kọ̀rọ̀ wọ́n máa sojú ayé fáwọn ń gbá àwẹ̀ fáwọn èèyàn ní gbangba ṣùgbọ́n ní kọ̀rọ̀ wò ìsàláwẹ̀ ẹ dákun májẹ̀mú àkọ́kọ́ tọ́lọ́run fi gbaṣẹ́ èèyàn ń fún alákòójú lórí ẹ̀ òun ni pé kéèyàn máa torí ọlọ́run ọba ṣiṣẹ́ iṣẹ́ téèyàn ń ṣe kọjọpọ̀ ọlọ́run ọba lèèyàn ń ṣe é fún tí èè ṣe torí ipá àwọn wápò àwọn wáyé kì í ṣe torí ìmúnisìn kì í ṣe torí wípé ká máa pariwo mi káàkiri ṣùgbọ́n nítorí ọlọ́run nítorí ọlọ́run nítorí ọlọ́run nítorí ìlàdá látọ̀dọ̀ ọlọ́run ọba tó la rẹ̀ gà mọ́jẹ̀mú àkọ́kọ́ nù ẹ̀yin ẹrú sí ọlọ́run táǹjọjọ ń bẹ mbi bí bá ń torí ọba ṣe nǹkan ọmọ tó kú kan tó fẹ́ kọ́ torí àìmọye èèyàn ní nítorí ọlọ́run ọba ọba tó láàrẹ ga ṣe nǹkan ṣùgbọ́n nítorí ẹlẹ́ẹ̀kejì tí ò ní ọwọ́ wọn tó bólẹ̀ ṣàṣedànù. ó ní nǹkan tá à ń pè ní ẹlẹ́ẹ̀kejì òun ni tá à ní àwọn ìtumọ̀ eléyìí ni wípé kí iṣẹ́ téèyàn ń fẹ́ ṣe kó wà in agreement kó wà in agreement pẹ̀lú sunna ìlànà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. Hmm? kọjá pé iṣẹ́ téèyàn ń ṣe kò ta ko tí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wà. ó ṣe wípé iṣẹ́ yẹn ọba ìlànà anábì sallallahu alayhi wa sallam mu ọ̀pọ̀lọpọ̀. ló ti ní àwọn àrùn tí wọ́n yàn fúnra wọn nísìn bí ó ṣe wulẹ̀ kí wọ́n kí tó wọn nígbà aládọ́ ọlọ́ọ̀ni níbẹ̀ tọ́ra wọn ní ọmọ ibi tí wọ́n ti rí ìrùn bẹ́ẹ̀ ìrùn tẹ̀ ń kí ní hòhò ìrùn tẹ̀ gbọ́dọ̀ wọ pátá tẹ bá fẹ́ kí ìrùn tẹ̀ gẹ́gẹ́ bá ń kí àfi kẹ́ kẹsẹ̀ kan òkè kẹ́ fẹsẹ̀ kan tilẹ̀ ìrùn tẹ̀ gẹ́gẹ́ bá fẹ́ kí ó ti níbẹ̀ ṣe máa ń kí bí wọ́n ṣe máa ń yàn fún yín tí ọ̀báràn tà nẹ́bì mú wá mú àṣedànù lásán ni. àwẹ̀ funfun kò sáwẹ̀ funfun ní ẹ̀sìn Islam àwẹ̀ ti Islam àá jẹ sàárì ni gbogbo àwọn ibada báyìí tí wọ́n yàn fáwọn èèyàn tí ò bá lànà ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà lọ́jà sí dànù ọ̀pọ̀ ẹ̀ẹ́dẹ̀ rí pé bó àwọn nǹkan bẹ́ẹ̀ nọ́mbà rẹ̀ ó lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ní ọmọ èdè wà dààmú síbẹ̀síbẹ̀ rí mọ̀ kí àwọn ẹlòmíì rẹ̀ ẹlòmíì lọ títì tó fi ṣòkòtò tó gbé tẹ̀sùn ti dàrú wọn máa béèrè pé sọ yẹ kí èèyàn máa ṣàdó àkọ́mọ bẹ́ẹ̀ lọ́nkọ́ ya wèrè ẹ ṣe ń ń ya wèrè orí yín dàrú àlìjánu ń káàkiri kí ló fà á torí pé ń ń fa wa Muhammad sallallahu alaihi wasallam. kò sọ ẹ ọlọ́run náà lẹ́lẹ̀ ń pẹ̀lú ọlọ́run lẹ́lẹ̀ ń ṣe é fún ṣùgbọ́n mu èyí fi kọ́ sórí ibú kọ́ ya wèrè kórìíra dàrú ọmọ lè wàá rí pé àwọn táǹjì ọ̀nà bá tó pọ̀ sí lágan tí ń dà láàmú alukur'an àwọn ọ̀rọ̀ anabi ni wọ́n kà á fún wọn àlùjànnú ó sì fara wọn lẹ̀ wọ́n sálọ. ẹ dákun májẹ̀mú méjèèjì yìí májẹ̀mú ni o kí o sincerity níbi whatever you are doing kó o rí pé òun ṣe and allah alone. ẹlẹ́ẹ̀kejì pé kí iṣẹ́ rẹ̀ kó in conformity with the sunnah of the prophet sallallahu alayhi wa alayhi wa sallam kó ṣe rẹ́gí kó ṣe déédéé kó bá ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam mu ẹ̀yin ẹrú sìn ọlọ́run tá à ń jọjọ́ ń gbọ́ mi gbogbo iṣẹ́ tó bá ti kó májẹ̀mú méjèèjì sínú èèyàn lè ṣe kó má jèrè ń bẹ̀ wàláhì èèyàn ní ṣe kó má jèrè ń bẹ̀ yóò rèrè rẹ̀ láyé yóò tún rèrè rẹ̀ níwájú ọlọ́run ó jẹun fún alákòójú rẹ̀ kan tá a fẹ́ ríru rẹ̀ ẹrú sìn ọlọ́run ọba tó la rẹ̀ ga kan ọba ara rẹ̀ nù wàhálà ọ̀kan nù àwọn ànábì ọlọ́run ni ànábì wa Musa aleyhi salatu wa salam ọ̀dọ́ ni ó sòrè dáràn ó sòrè dáràn kí lóore tó ṣe dáràn ànábì wa Musa aleyhi salatu wa salam ọ̀kan nù àwọn ọmọ Ísírẹ́lì ni ṣùgbọ́n gbogbo wa láàmà pé ẹni ọ̀tọ̀ tó wò ó Fíráúnà náà ni Fíráúnà náà ni ó ní bó ṣe dọ́dọ̀ Fíráúnà náà eléyìí ó gbé wa jìnnà kúrò níbi tá à ń lọ. àníbà musa aleyhi sọláàtù wasalam ọwọ́ àwọnú ìlú ńjọ kan ilu misra lo bá rí tí ìkan náà ọmọ àna fìràwọ́ náà tí wọ́n ń bá ìkan náà ọmọ ìsọ̀rọ̀ìlì tó jẹ́nà tòun jà àníbà musa wà wí pé ìwọ e? ẹ máwọn èèyàn lẹ́rú e tún yín àwọn ajẹ lẹ́yìn tó bá jẹ́ tó jẹ́ ìran ìsọ̀rọ̀ìlì ní máa ń pe ànábìwá musa pé àmusa dákun á ràn mí lọ́wọ́ ẹnì yín yàn mí jẹ́ nì ìgbà tó ní kó wá ràn lọ́wọ́ lànà Mùsá alayhi salatu wassalam ló bá gba ọmọ kìbùtì tó jẹ́ràn fìràwọ́nà fìràwọ́nà àjẹní ń pa fáráwò tí òkan bá ti jọ fáráwò ó ti mẹ́tí ń jẹ́ bẹ́ẹ̀ bó ṣe gbá ẹlẹ́ṣẹ̀ báyìí ó jẹ́ pé ọlọ́run ló bá ọ̀pá ọmọ fìràwọ́nà tó jẹ́ tyrant ọ̀pá ọmọ àrán rẹ̀ wọ́n ṣe lọ táṣìírí Mùsá fúnjọba nù lọ́ba Mùsá náà bá dẹ̀ ni wọ́n ń wá kiri dáadáa ló ló fẹ́ ṣe o. kódà ògbé à ìdí ọlọ́run nsọ mi ìmọ̀gbàyà èrè wa ti payán ìdí ọlọ́run ọba àádọ́mìnà àlàmí foríjì mi ọlọ́run ti fagọ̀ fárọ̀ ọlọ́run ti fún torí pé rahim ń ìtàn tí mò ń sọ yìí ń bẹ́ńbẹ́ ẹja ti bẹ̀ kẹ́kọ̀ọ́ ṣe nǹkan fọlọ́run ọba nìkan. ee lẹ́nìkan bá wá bá anábìwá musa aleyhi salatu wa salam ó ní iná ìmọ̀lá àtàmìrò nàbí kẹlẹ̀ yàkọ̀tò lò. ẹ fìdáwọn àti gífù instruction wíkẹ́ kí wọ́n lọ gbé ọ ní báyìí ti gbé ọ báyìí ni wọ́n wé sẹ̀mí ẹ̀ dànù ni sọ́kọ̀rọ̀ jáde kó ń lù yìí nínú ẹlẹ́ka mi náà náà sèhìn náà sí àmọ́ wá o fìlú fún wa má rẹ ló fò sá jáde ibi tí ń lọkọ̀ kò gbóúnjẹ lọ́wọ́ torí ta lọ́wọ́ àti làbárí ti dé kò káṣọ lọ́wọ́ kò mówó lọ́wọ́ kò ní kankan ni wọ́n ń lọ ni wọ́n ń sá lọ ìsà ń sá lọ ìsà ń lọ kí wọ́n máa rí òun mú ọyọ Misra ó wá Madiana ìsà lọ. wàhálà tẹ́wà nígbà Musa ó kù sí tí ó o kù sí dẹ̀dẹ̀ tí ó wọ̀lú mọ́díánà ìgbà tí ń lọ kó tó jọ́nà mọ́díánà ọlọ́run ní kí ń bẹ ọlọ́run ní kí ọlọ́run ọba sàánú ọ ìwọ ni òfin mímọ̀ náà wọ̀ kú mọ́bi tí mò ń lọ. ṣùgbọ́n ìgbà tí wọ́n súnmọ́ ìlú mọ́díánà yanabi musa aleyhi wa salam aleyhi àwọn ẹran wọn mú mi àwọn ẹran wọn mú mi níbi táwọn ẹran wọn ti mú mi wà wájà dàmìdì oníhìn mùmùrọ àtẹyìn ní tẹrùdàn ó wá ra àwọn ọmọbìnrin méjì kan àwọn jájú obìnrin làwọn méjèèjì àwọn jájú lẹ́gbẹ̀ẹ́ kan wọn ta kété sáwọn tí ń fẹ́ràn lómi àwọn náà kẹran náà wá àwọn àtàwọn ẹran wọn yọra dó sẹ́gbẹ̀ẹ́ kan adébùmọsọ àlẹ yìí sọlá tó wọ sọlá lọba súnmọ́ àwọn méjèèjì ó ní máa àkọ́pàbọ̀kò mà kí ní sẹ̀rẹ̀ méjèèjì kí lẹ fẹ́ kọ́ọ̀lá tá a lánà sí ṣàtà yòsùdírọ̀ rẹ̀ à láwọn ọmọbìnrin méjèèjì yìí ẹ̀rí ara àwọn ẹ̀kọ́ tó sọnù láyé nu níbo làwọn ọmọbìnrin tí ẹ wà nísìn ẹ wọ́n gbọ́ nǹkan tí wọ́n sọ ààrẹ musa aleyhi sọ̀rọ̀ àtọ̀wọ̀sọ ó ní kílẹ̀ méjèèjì ń ṣe bí àwọn ah, ní lánà sí àwọn ò lè fún hátà yosùdírọ̀ rẹ̀ à ó dìgbà tí gbogbo àwọn tí wọ́n ń jẹran owó dòun bá kú ń bẹ̀ tọ́rọ́kùnrin làwọn obìnrin làwà Allahu Akbar ìdí inú tá a fi ta kété a fẹ́ darapọ̀ mọ́kùnrin. ẹ̀kọ́ ọjọ́ mi inú ẹ̀yẹ rúṣì yẹn ọlọ́run sáà ń jọjọ́ ń gbọ́ mi ee ń bọ̀ làwọn ọmọ tí wá wà. ìbá àwọn ọmọbìnrin tí ẹgbẹ́ jẹ̀ ti dágbá bọ́ọ̀lù àwọn wo ni àwọn wo ni ń kọ́ wọn bọ́ọ̀lù jíjà àwọn kóòtù ọkùnrin àwọn wo ni ń darí àlámọ̀rí níbo ni wọ́n wà sí àti ẹ̀mọ̀ yàtọ̀ láàrin àwọn àtọkùnrin àwọn ọmọ ayé mi ń bẹ tó yẹ kí wọn àlọ́rẹ̀ẹ́ tí wà wọ́n wálé bí bá sọkùnrin ọlọ́wọ́n bọ́ sànù ẹ dákun ọ̀rọ̀ mi nù ọ̀rọ̀ tá à ń bá a lọ òun ni mọ́jẹ̀mú tọ́lọ́run fi gbaṣẹ́ èèyàn kéèyàn torí ọlọ́wọ́n bá ṣe nǹkan kó dẹ̀ ṣe kó bá lànà mu kéèyàn bá ṣe báyìí ọlọ́wọ́n bò ní ẹrẹ́sìn èèyàn láre ee anabi musa alayhi salatu wassalam bá sọ fún àwọn méjèèjì wọn làwọn méjèèjì ni à àwọn ọkùnrin ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni torí àwọn òjẹlé súnmọ́ àwọn ọkùnrin wá àbúna shaykhun kabir bàbá wa sì ní ti dàgbà òun tó jọkùnrin tó yẹ kó wá mú ẹran kó wá dà wá sódò tóun lè darapọ̀ mọ́ àwọn ọkùnrin ó ti darúgbó ẹ̀rọ àwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ mi tó ń jọ mi àwọn ọmọbìnrin ni wọ́n sọ ọkùnrin wọ́n sì ń bá bàbá àwọn adẹ̀ràn kiri nítorí tọmọ bá ti ma nítorí ọmọ tó lẹ́kọ̀ọ́ tó yẹ kó ní Ah, òbí ó sinmi òbí ò ní dààmú ẹ dákun ọ̀rọ̀ tẹ́rù bí àtìlẹ̀ ọ̀làjì náà ń bọ̀ bó la sì tọ̀ mọ̀ tá a fi jèrè ọmọ ó náà ń bọ̀ síbẹ̀lẹ̀ tá à ń bá lọ wọ́n ní wípé àwọn májẹ̀mú conditions conditions tọ́lọ̀ wọn bọba tó la rẹ̀ ká fi gbaṣẹ́ èèyàn àwọn conditions tó yẹ pé they must be met before your deeds your actions tó olófin ṣe ìbáradà your acts of worship kó tó di pọ́lọ́ wọn bọ́ gbà wọ́n tó dẹ̀ rewarded for them in this life and hereafter láyé àti lọ́run àwọn májẹ̀mú rẹ̀ là ń sọ̀rọ̀ ń parẹ́ anabi musa aleyhi salatu wa salam ló bá gba kọ̀pá ló bá da ẹran àwọn ọmọbìnrin méjèèjì yìí ló bá da lọ sódò ló bá fún wa lómi ìgbà tó wá fún wa lómi tán ní kò béèrè owó iṣẹ́ kò béèrè nǹkan kan ebi sì ń pa torí lágbà títí bá ní àjò rẹ̀ bọ̀ kò rí nǹkan kan jẹ kò sí ní nǹkan kan ṣùgbọ́n kò fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ wa kọ́ máa má wò pé nítorí pé òun ti jọ́kùnrin fẹ́ àbí nǹkan kan fi wọ́n lẹ̀ lọ́ba ní bá lọ. ní bá ń bẹ̀ lọ ó ní rọ́bì rí ọlọ́run ọba mi ìní lima anzalta ilayya min khairin faqir dákun nítorí ọba ṣe fún mi nínú dáadáa báyìí òsì ti dé yìí ní kankan ebi sì ń pa mí mo bùkátà sáànù látọ̀dọ̀ rẹ̀ la hawla wala quwwata illa billah. àwọn tí ànábì Mùsá bá dẹran lọ sódò tó máa fún wọn lómi mu tó bá sọ fún wọn pé òun ní ìdí wàrà tí wọ́n fà bí wọ́n ní fún. ẹ wọ́n ṣe tó ṣe fún wọn tó bá ní ọ̀dà òkè. yín bá yín jẹran yín lọ síbi táwọn yòókù wà ṣùgbọ́n nǹkan báyìí lẹ́fún mi tí wọ́n ní fún ni àní mò ń sọ̀rọ̀ tọrọ nǹkan kan torí torí ọlọ́run ló fi ṣe ọlọ́run tó wá tó yìí ẹ̀ ṣe tó ṣiṣẹ́ fún ọ wá bọ́ yín wá ń pè èrè ọlọ́run ìní lè máa anzalta èrè ọlọ́run tó bá fún mi báyìí nínú dáadáa mo mọ̀ àwọn anábì ọlọ́run ọba nù bóun tiẹ̀ báwo ń tiẹ̀ ẹlòmíì ò gbà pé lè bí yá tí ọba gbára lẹ́dàá ẹnìkan bá wa kú fún un ó yóò níyà yí òun ti tán o tòun ti ta o kò sí nǹkan kan fóun má o tí ó sì máa ń tọ́ lọ́wọ́ bá kọ́ ọ̀lẹ̀ fún un. a ní ẹja máa ṣiṣẹ́ nítorí ọlọ́run iṣẹ́ lànàbí mú sáṣe yìí tí ò béèrè ládàá lórí rẹ̀ tí ò béèrè owó ọ̀yà lórí ẹ̀ ó ṣe fọ́lọ́run. ó wá lọ bọ́lọ́run tó ṣe fún wípé èrè ọlọ́run kí lọ́ọ́ ṣe fún mi ọlọ́run tí èjì èèyàn dé ẹjá wọn tọ́nà ọba fi san iṣẹ́ tó ṣe tó ṣe fún yẹn ẹ dákun ẹjá wọn tọ́nà fi san fún ẹ máa wọ àwọn àìsàn tí ń sàn nẹ́bí musa ẹ wà tó bá o fàkírù nígbà náà ó lò sí ni àlejò ọ̀hún bẹ lọ́dọ̀ rẹ̀ ebi ń pa ẹlẹ́ẹ̀kẹta kọ́rọ̀ jàmí ni a kọ́ ìfàn ó jáde kó nílùú ibi tó wà pẹ̀lú payà ni ẹ̀rù ń bà á kò sí security security tí ò tún wá sí ni security of life kò sí ìlú omi tí security rí lè wà security ò sí nàìjíríà náà lọ títí ṣùgbọ́n wà covid dé gbogbo kálukú gbélé because ó ń threat in life kò sẹ́ni tó fẹ́ kú tó bá ti jẹ́ pé kò sí security of life ọmọ ẹ̀dẹ́ ni ọ̀sà kọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lọ́rùn kí wọ́n gbélé wọn fẹ́ kú ni adam musa aleyhi salatu wa salam ìpayà ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ̀rù ń bà á kò ní láìfẹ́ ọ̀wà secured eléyàn nìkan kọ́ ebi ń pa á. ẹlẹ́ẹ̀kẹta òsì ń bẹ lọ́dọ̀ rẹ̀ kéṣe kébi ń pa lọ́wọ́ tó jẹ́ pé wá nírètí ọ̀la ẹ dákun ẹ̀sán ní ń bẹ láyé tó ju mẹ́tẹ̀ẹ̀ta lọ kò kò sówó tí ó fi rà mí kò níṣẹ́ lọ́wọ́ èmi ń pa ọkàn tó wá balẹ̀

ọlọ́run ní tẹ̀mùsí irin aláṣẹ̀yà pẹ̀lú tìjú àwọn ọmọbìnrin ìgbà náà nù wọn èyí sọ̀rọ̀ ṣàkà wọn èyí nìyàn máa yàn mọ́ wọ́wọ́ kú wọ́ wọn èyí wọ́wọ́ kú wọ́ ẹlẹ́mi wọ́wọ́ kú wọ́ ó tó ń bá dínú bí ṣe ń wọ́wọ́ kú wọ́wọ́ kú ọ̀rẹ́ ẹnu rẹ̀ ọ̀dá nàdàrà dán lọ́wọ́ rẹ̀ ah ina àbí yẹ̀dẹ̀wòkà dádì mi ń pè ọ́ lèyẹ́dẹ̀sí yáka ajọ́rọ̀ máa ṣàkọ́ ìtàlànà iṣẹ́ tó o bá wa ṣe tọ o bá wa dẹ ẹran bá wa fún ẹran lómi mu bàbá wa wò pé irú iṣẹ́ yẹ ó gbé ọ musa ni ọlọ́run ní fọlá máa já àhú nígbà tó dọ́dọ̀ rẹ̀ wà kọ́ sọ alayhi al-qasas ó wá sọ ìtàn ara rẹ̀ fún nítorí rẹ̀ rí pé mo sá fún kú ni o ebi tó ti pa wàhálà tójú rẹ̀ ti rí ìdààmú tó ti bá a nínú ìgbésí ayé tí ó wá ka gbogbo ẹ̀ kalẹ̀ ee ọlọ́run bá wa gbẹ̀sán dé ẹ̀ẹ̀mẹ̀sán tọ́lọ́wọ́n bá ọkọ̀ san ẹ̀sán tọ́lọ́wọ́n bá kọ́kọ́ fi rọ́pò wàhálà tó ṣe ní wípé ìpayà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run kọ́kọ́ rí mú fẹ́ ṣọ́áìbù sọ fún mi pé látàkọ́ má bẹ̀rù mọ́ ashram tòde nàjáwò tàmínà lọ́kọ́wò mẹ́rọ lèmi. àwọn tí wọ́n já lábòsí tí wọ́n fẹ́ ṣàbòsí fún ọ ó ti là lọ́wọ́ wọn ó ti là lọ́wọ́ wọn Allahu akbar ọlọ́run ọba fún un ní ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn ìpayà nítorí kí torí kó ṣiṣẹ́ ẹyọ kan iṣẹ́ ẹyọ kan ló ti fọ́lọ́run ṣùgbọ́n because of sincerity of sincerity of intention intention rẹ̀ pure for Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá rí wọ́ọ̀dẹ̀ ẹ máa wo ẹ̀sán alákọ̀ọ́kọ́ nù kí ẹ̀sán ẹyọkan yẹn lọ́wọ́n bá san fún ọ nígbà ya torí najawta minal qawmi adh-dhalimin ẹ máa wo nǹkan ìkan nù àwọn ọmọbìnrin yẹn ó wá ní ya àbátì tìrẹ́ dájì mi ìsítà àjẹrò ó ṣekú gbẹ́rì yìí ṣiṣẹ́ torí inna khayra man ista'jarta al-qawiyyu al the best to employ kọ́ ìdànù nínú Islam ó ní alqawi ẹni tó lágbára tó lè ṣiṣẹ́ alamin tó sì wà trustworthy nǹkan méjì tá a fi gbà yàn ṣiṣẹ́ nù á mọ̀ ṣàlàyé yẹn jọ mi ẹ rí nǹkan ìkéde bàbá wa náà sọ ó ní inni uridu an unkihaka ihda binatayya hatayn ó nínú àwọn ọmọ méjèèjì tó rí tó fi lọ́kù lọ́lọ́ tó sì sí ọlọ́run ọba lára wọn yìí sì kan ṣèyàwó rẹ̀ nù wọn. Allahu akbar ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wípé ẹni ó jáde létí ń sá fúkú tẹ́mi rẹ̀ ọ̀ balẹ̀ ọlọ́run fún onífọ̀kàn balẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó tún fún ìyàwó ẹni tí ò tí ò tí ó yẹ pé tí ò mọ bí fújọ rẹ̀ ó ṣe rí ó tún fún níyàwó ọlọ́run tún fi obìnrin rírí ó tún fi ṣẹ̀san fún wàláhì ọlọ́run ọba ò tún dúró ń bẹ̀ ọlọ́run tún fún lẹ́sàn míì kí lẹ́sàn ẹlòmíì ẹ̀sán míì tó fún bàbá rẹ̀ ní alá àǹtà àjọrọ̀ ní ẹ̀fá máa ní yàhíjàdé fàyín àtìmọ́mùtà àṣọrọ̀ fámìnà ìndìkì ọlọ́ọ̀bà mi ṣiṣẹ́

tí wọ́n náà bá ṣiṣẹ́ fọlọ́run gbogbo tí ń dùn ọlọ́run gbogbo wàhálà tó ní ọlọ́run bó kókó ló fi pààyàn balẹ̀ sí iṣẹ́ èèyàn làdúrà rẹ̀ kò ní ìdí kọ́ bọ́ kọ́kọ́ wọnú gbó lọ kò ní ìdí kọ́ dààmú mọ́ ṣe dáadáa bó o bá ti ṣe dáadáa hal jazaa'ul ihsani illa al ihsan kò sí láadáa kankan fún ṣíṣe dáadáa bí ìbá ṣe dáadáa iṣẹ́ èèyàn làdúrà rẹ̀ ọlọ́run bó bá tó láàrẹ́ ká talẹ́ńtọ̀ tí ọ̀fẹ́ kóbìnrin rẹ̀ kọjá ìyàwó fóun ọlọ́run ọba ọba tó láàrẹ́ ká tó fún níyàwó dáadáa ìyàwó alálùbáríkà ó fi ṣẹ̀sán ó fi ṣẹ̀sán ẹlòmíì ọ̀ràn èèyàn lọ́wọ́ yóò lòun lè ràn èèyàn lọ́wọ́ àfi tó ń bá bàṣà burú àfi tó ń bá ṣe báyìí jẹ́jẹ́ bọ́pọ̀lọpọ̀ nínú àwọn tí ń pera àwọn lólówó tí ń pera àwọn ní nǹkan láyé gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ẹ ń ṣe ti ẹ̀fọ́ ẹ wá máa wò lọ́nà halal ọlọ́run àfọ̀níyàwó pé obìnrin náà ó sì fẹ́ eléyàn nìkan kọ́ anábìmọ́sọ̀ òníṣẹ́ kò ní nǹkan kan níkà àárín ìlọ ni tó fún tí ó mọ̀ sí tọkàn ó fi balẹ̀ tó tún wá tí ò ní dààmú bọ́lọ̀ ń ṣe máa ṣẹ̀san fáwọn tí ń bá ń ṣe tiẹ̀ wọn náà bẹ̀rù ọlọ́run kó dúró tó o bá ti ń ṣiṣẹ́ fọlọ́run ẹ méjèèjì ṣe nǹkan tó fẹ́ ṣe kò sì ṣe fọlọ́run nìkan jẹ́ ọba lànà anábì ẹ̀kọ́ wa tòní tá a kọnu ee ọlọ́run bọ́ wọlé àti obìnrin yóò fẹ́ mi àti ṣe kúngẹ́ dáadáa ẹni títí máa ń sọ̀rọ̀ látàárọ̀ ní alimam Habibullahi Titilope Al-Edawi ẹni tó sonígbọ̀wọ́ ètò wa yìí ẹrú sìn ọlọ́run ọba kan ni láti ìlú ẹ̀dẹ́ ọlọ́run fi wọ́n lẹ̀ ọlọ́run bọba tó la rẹ̀ ga ibi tó dáadé ọlọ́run jẹ́ ọ̀tà kó síbẹ̀ kó jẹ́ ọmọ dáa sí innaka ala kulli shay'in qadir ma'as salam wa ila al-liqa.